أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد àtúndúpọ̀ lọ sí ọ̀dọ̀ náà àtúwàlẹ̀kùn káàtì ìgbẹ̀fà náà bí wà sallallahu alaihi wasallam ètò yín ètò adáwátúlẹ̀ hajj ìpèpè òdodo tí wọn ò lú tí máa ń dédé tí gbọ́ wa ní ìdajì ìdajì nínú oṣù Ramadan sọ abẹ́lẹ́ ọba àríkọlá fọ́nàkọ́bá ní sọ àwọn ìtàṣùwà Suleiman amúbíẹyá tí wọ́n ti ń bá ní tàmọ̀lẹ́ sí gbogbo nǹkan tí ó rújú ìkọ́nàbà àríkọlá kó jẹ́ kí àwa tá ń gbọ́ kó mọ yí wa dáadáa ju bí ó ti ṣe ń sọ lọ àwa tó sì tún kú lẹ́nu wa bóyá ìbínú kàbí kejì pé tí wọ́n fi ogun tí mò ń bábọ̀ láti ẹjọ́ ẹlẹ́ni ọlọ́run mọ́jì so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ ní òru òní àwọn ìtọ́sùwọ́ ti wà pẹ̀lú wa ní òru òní tọ́jú òru ẹlẹ́ẹ̀kẹsàn-án so láti bá bá ní yànnà náà àwọn nǹkan táwọn èèyàn tó ti béèrè oríṣiríṣi béèrè láti gbà wípé láti yejọ́ ẹ̀ ẹ̀sà ń sọ pé àfà àfà àfà ẹ̀ àfà òdodo àfà òdodo yéé ti ta fún mi ti gbẹ̀dẹ̀ tá a là àfà gan ẹ̀ ti lẹ́ẹ̀ sọ àwọn èèyàn wá ní àwọn fẹ́ẹ́ tí wọ́n ń pè ní àfà nínú ẹ̀sìn ilé náà ni ó jẹ́ àkórí ọ̀rọ̀ wa kó lè bàjẹ́ pé ta fẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ta láàlú bá tí nǹkan máa dojú máa lójú ta láàlú kọ́ ọ̀rọ̀ bá afẹ́mẹ́ tí wọ́n ń pè ní àfà òdodo àwọn òtásù wa Sulaiman Muhammadu amúbẹ̀yà tí wọ́n jẹ́ chief imam fún Central Mosque ìyànà Bódìjà àwọn náà ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa fọ́lẹ̀ tọ́fọ́dọ̀ alhamdulillah alladhi allama bil qalam وعلم الإنسان ما لم يعلم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقني فولون وباتو سوان مسلمين الحمد لله أتون تروا لكي كيري أتجاري فنبي صلى الله عليه وسلم إن تلون برات ما جاك فمبوا lọ́n bá ní sàlékún kí ànàbí náà bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ jẹ́ ọlọ́wà ní tọ́ọ̀kẹ̀ pẹ̀lọ́bí sallallahu alaihi wasallam ẹ̀yin ọmọ ìyà nínú ẹ̀sìn a tún fi àsìkò ìkíra wa pé a tún kú oríire ìjọ pàdé padà lórí ètò wa in tí ọmọ jẹ́ àkórí nǹkan tí a fi mọ́ bára sọ lónìí gẹ́gẹ́ bí atọ́kùn sí sọ lẹ́ẹ̀kan ó náà ni ta gangan ni àáfà kí lójúṣe rẹ̀ láwùjọ kí sì ni ọ̀nà tí ó máa gbà jẹ tí ó máa gbà mu tó bá ti dà fáàtàn kí sì ni ìpalára tí ó bá ti rí báyìí ìpalára wo ni àwọn àwùjọ tí kò bá ti máa jẹ́ pé nǹkan tá a fẹ́ kalẹ̀ ìbá ti ṣẹlẹ̀ kí ni ó máa ṣẹlẹ̀ ńbẹ̀. àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam òun lọ́lọ́run ọba fi ẹ̀sìn rán salawatullahi wa salamu alayhi àwọn sọ̀hábà rẹ̀ àwọn companions rẹ̀ àwọn eléyìí ní àgbà ìmọ̀ yìí lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn tó wá lẹ́yìn àwọn yẹn ìní wọ́n ń fọ́n ìmọ̀ yìí nígbà táwọn náà gbàdọ́dọ̀ àwọn sọ̀hábà àkọ́kọ́ ànábì sallallahu alayhi wa sallam kótó ni pé yọ papòdà jẹ́ àmì hadith rabbi bin umar radiyallahu ta'ala anhu ardahuma kí mama siribi ti gbawa mama ahmed náà gbà wá. Eh, abdullahi bin umar ní khotobana umar bil jaabiya umar bani sọ̀rọ̀ ní oko kan tá n pè ní jaabiya oko so nígbàtí umaru wa wà bẹ umaru wa dúró ní mímbàrí bẹ umaru wa sọ wípé inni qumtu fikum kàmkọ́ sàlám tì iná bára bí náà ṣe dúró ní mímbàrí jọ́tọ̀ fẹ́ máa bá ní sọ̀rọ̀ yìí ní nígbàtí bí nsọ́njọ́ náà ni wípé aleikum bi ashabi ẹ sọ́ra yìí o ẹ sọ́ra yìí o la tasubbu ashabi ẹ má bu àwọn sọ̀hábà mi o ثم الذين يلونهم àtàtí ń bọ̀ lẹ́yìn wọn lẹ́yìn eléyìí fún mayẹ́fṣù lè kẹ́díbà lẹ́yìn ìgbà yẹn ni rọ́wà àṣẹṣẹ wàá gbalé gba oko. àbọ̀ lórí eléyìí ansa sallam nígbà táwọn èèyàn yìí gba ìmọ̀ látọ̀dọ̀ rẹ̀ tó di wípé àwọn sọ̀hábà ń fẹ́ ìmọ̀ ìkáàkiri àwọn tí ń gba ìmọ̀ ní àní àwọn tàbíùn àwọn tí wọ́n rí àwọn sọ̀hábà yìí nígbà tí wọ́n wá ń gba ìmọ̀ ilẹ̀ kí náà ni tamsa islam ti ilẹ̀ ìmọ̀ alukur'an bára bí ṣe túmọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ wọ́n ń kọ́ wọ́n ń kọ́ wọ́n ń kọ́ ọ̀nà wa ń jogún kábìrán àn kábìrín ó ń kálukú ń jogún rẹ̀ ní ẹ̀ńtọ́ lọ ẹ̀ńtí ń bọ̀ lẹ́yìn rẹ̀ yóò jogún rẹ̀ lọ́dọ̀ rẹ̀ títí títí títí títí tó fi ń di wípé àwọn àfẹ́ẹ̀sì yìí in ti ń bẹ lórí wọn gbà náà lórí bí kùránì ìtumọ̀ rẹ̀ báyìí bí ṣe tu àwọn àhàdíìsù kọ̀ọ̀kan sáàmùsàn fi ń tú nǹkan kọ̀ọ̀kan tó tó di wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí intan pẹ́ ní individual differences ti ń bẹnu ọ̀pọ̀lọ wa alifurukú fardiyya kọ́lẹ̀ pé tí àrọ̀ kan bá tẹlẹ̀ èmìlẹ́gbọ́yẹ̀yẹ ó di pé àwọn àfa ń fẹ̀ lójú wọ́n ń fẹ̀ lójú wọ́n ń fẹ̀ ara àwọn èèyàn ńláńlá tí wọ́n ti wá tí wọ́n ti lọ inú ni imamu abu hanifa wa inú wọn ni imamu malik wa rahimahullah inú wọn ni imamu shafi'i ni wa rahimahullah inú imamu ahmadu ni wa rahimahullah àwọn àfáì àtàwọn àfá mímimi àfáwà ishaq rọ̀hàwáyì wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ báyìí tí wọ́n ń kọ ìmọ̀ ilẹ̀ padà rí ní odidi ó ní ìntà wípé ta gangan ni àfá ó pé ń kà ń pọ̀ ànábì wí báyìí tó sì jẹ́ pé náà lẹ́ẹ̀bà lé rẹ̀ bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀ bọ́ẹ̀ bá bá láìbírì ìdí ọmọ kàná nìyẹn ìmáàmù Ahmed nínú ẹ̀gbà wa kan sí ìmáàmù Ibn Jawzi tí wọ́n dá akọ nínú tírà wọn kan wípé ìmáàmù Ahmed ó ń bọ̀ kan láti Kúfà riwaya ìwá pẹ̀lú abraman albagawi fún albagdadi ó ní sẹ̀mí ìtùjáde yekul bàbá mi sọ fún mi wípé mọ́rọ̀ ahmed bin hanbal já ìyàmẹ̀ kúfà imam ahmed ń bọ̀ njọ́ kan láti kúfà wà bí yẹ́dì kọ̀rítọ̀ sí yalkisu imam ahmed wá gbé kọ̀rítọ̀ lọ́wọ́ ó ní bí bí hàn gbé àpò ó kó hàn sí àtinú rẹ̀ wọ́n ní pẹ́ ahmed ah, ah mọ́rọ̀ tẹ̀lé àlùkúfà mọ́rọ̀ tẹ̀lé àlùbásọ́ bó o ṣe ń pọ̀ yìí kúfà ló ń pọ̀ yìí básọ́rọ́ kí ni tó ń wá kì í tó báyìí ná ìdá kàtàbà rọ́jùlù sàlàfínà alfa hadith lámìyàkì tẹ́nì kan bá ti ń pò ń wá máa díìsì káàkiri tó bá ti lè kọ bíi thirty thousand hadithi ọha ó sì mọ̀ túmọ̀ rẹ̀ tí èsì ìdààfà ni fàtàkà ìmọ̀ máa ń bá dáàlì ń bá ń wù lẹ́nu fún makult ó ní ẹni ìbá tó ń dáhùn pé mo bá tó sọ fún ìmọ̀ máa pé fifteen alifan ọ̀dà náà bí wọ́n bá ti kọ sixty thousand hadithi tí òótọ́ ni tí òótọ́ sọ di àáfàá ni fàtàkà imam ahmed tún dáalé fakult ọlọ́run tún bílẹ̀ pé adarẹ̀ miata alifin tí yàn bá wà lè kọ 100,000 hadith nǹkan ṣèyìnlẹ́yìn imam ahmed bá ní ṣèyìnlẹ́yìn yà àrífù ṣe'an tí yàn bá lè ma bí 100,000 hadith ọmọ dúdúdúdú pẹ̀lú àti ẹgbà wa pẹ̀lú àrùn kan tí ó lè fẹ́ ba lọ́nà kan sọ́nà kejì pẹ̀lú túmọ̀ rẹ̀ àti ntánàtì pẹ̀lú rẹ̀ lórí rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ah ń hmm, alẹ́ pè ń bí ọmọ kí wẹ́ẹ́. Allahu Akbar. Ah, nínú wọ́n wọ́n tí ń bá wọn sọ̀rọ̀ yìí fanabọ́nà faiza amadu kataba salata mi àti alifi hadithin nígbà táwọn wo in tí ń bẹ lọ́dọ̀ mọ́mọ́ amadu rí pọ́ ti kọ 300,000 hadith pẹ̀lú tuma pẹ̀lú mánà rẹ̀ pẹ̀lú kankan la ilaha illallah tó sì gbé orí bẹ́ẹ̀ ní ìmáàmù ahmadu akànṣọ́ ilé ìbí àpẹẹrẹ kan káwá wo tí àwa ń pè ní àáfà lọ́dọ̀ wa ń bíbáyìí ẹni tí ń jẹ́ àáfà lẹ́ni tó dáàmú ọmọ ń pa ọ̀rọ̀ àgbọ̀yé ẹ̀sìn àdíìsì ni àrùn tí máa kọlù ní tí wọ́n bá fẹ́ àfẹ́rẹ́ fáwọn báyìí kọlù ní bá àti ẹ̀dú ẹ̀ní ni fíkìú ni gbogbo nǹkan báyìí fún rí rẹ̀ irú ẹni tó bá lè nímọ̀ dáadáa báyìí onye ń pè láàfà àláwùjọ kìtì náà ní tẹ̀rẹ̀ òní ẹ̀ ní lẹ́kítọ́rìn òní wọ́n mọ̀ bí pé à bí nǹkan bá dé lásìkò báyìí kí ni ìdájọ́ rẹ̀ kí nǹkan bá dé lásìkò báyìí kí ni ìdájọ́ rẹ̀ yóò mọ̀ bá wọn sọ iṣẹ́ tàbí bí ṣe ṣe ìjáde láyé mu báwọn tàbí náà ti gbà lọ́wọ́ rẹ̀ nu ṣùgbọ́n tá a bá wá padà sẹ́yìn a tún nínú àwọn àwọn tí a ń súnmọ́ nù ọmọ tí wọ́n láwọn ọmọ iye ìgbà tó fọwọ́ ẹ̀kọ́ rí láyé bákan náà à ń pè tí àkàn ní sàríù dàmẹ́sùpọ̀ libna àtàkìr volumes ẹ̀ ọjọ́ one to eighty àfa ìfọwọ́ ẹ̀kọ́ lẹ́ẹ̀mejì láyé ó gbé kan bàgìdáàdì obìnrin wákùú níbi kan fún ọmọ ń kéwú kọ́dà lára àwọn èèmà tó ti lọ nínú àwọn àfà àfà àfà tí ẹjẹ́ àfẹ́ẹ̀sìn àti ìgbìyànjú wọn ẹjẹ́ àwọn ìmáàmù Bukhari ẹwọ bó ṣe kó sọ́yìnmọ̀ Bukhari rẹ̀ bó ṣe kójọ ẹjẹ́ àwọn ìmáàmù Muslim ẹjẹ́ àwọn àfà àwọn àfà àwọn àfà yìí débi wípé a rí àkọọ́lẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́gbàtẹ̀ ń dáàmú láti máa kọ́rọ̀ ẹ̀sìn jọ àìmọye inú wọn ní tọ́tù ẹ̀jẹ̀ lójú ọ̀nà pé àwọn nǹkó ìmọ̀ hadisi ìjọ àwọn nǹkó ìmọ̀ ìjọ lóṣìṣì láti lè bá lè bá fi ṣe èmi àtẹ̀yìn láti lè kíni o láti lè bá fi ṣe wá ní àǹfààní kódà lára àwọn àgbààfà tí wọ́n ti lọ táàtì rákọọ́lẹ̀ wọn òun lẹ́ńtà ń pè ní ibùdó àkìlì kí ètò ìṣe ìtòṣe tí àtúnáwó ibùnà àkìlọ ní wùsùn lélẹ́yìí àfa yìí ọmọ bí ẹ bàbá pé nǹkan kan lọ ẹ bà pé nǹkan kan lọ ẹ bà pé nǹkan yàn jẹun nígbà wà pẹ́ tó ti kọ̀ǹkan kọ̀ǹkan ọ wá kọ sí à ó tó di pé ọkọ̀ tẹ́ ìyọ́wọ́ pé àwòrẹ̀ kalẹ̀ wípé ìrẹ̀ ìyàwó mi mo ti ń wéṣẹ̀ àsìkò pọ̀jù dákun mo wá rí pé mo ti ń wéṣẹ̀ àsìkò àtàrà rẹ̀ mo ti ń wéṣẹ̀ ìyàwó níbi ìbò ah, ó ní ó gbé ìkẹkalẹ̀ ó máa pè ní bí òkèlè yìí tẹ̀tẹ̀ bu òkèlè yìí máa nawọ́ lọ síbi ọbẹ̀ yìí máa tẹ̀tẹ̀ máa mú lọ sọ́nà ẹnu ọjọ́ ti lọ tán gbogbo gbọ́yìrì ìtọ́ àmì wàjẹ́ àlú ìdẹ̀kí kan gbogbo tó kù tí màá jẹ láyé ní ìsìn bọ́ọ̀kẹ́ já ní ẹ bá ń sakọ́ gbẹ kọ́ máa bá ń lọ bá ń sọ gbóngbò ojú ẹ̀mí di pàwùdà ibi má ti ń kọ̀ọ̀kan sí mọ̀ nǹkan nǹkan máa ń wọ ẹnu àfa ìwà abadé bíi wípé bó ṣe lògbèsè ayé rẹ̀ ó sì ṣe tí à ń pè ní àlìfùnúnù àlìfùnúnù volume tiẹ̀ jẹ́ one to eight hundred ní àdìfòlónù àwọn àfáàrí ẹ kámọ́ bá àgbára ọ̀pọ̀ lásìkò ẹja apàrà sílẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tí ó bí pí ọ̀rọ̀ ìmọ̀ǹdélẹ̀ Yorùbá ní táwọn àfáà gbà ní ó ní ọ̀rọ̀ lọ́gọ̀ alàrọ̀bíyà alọ́gọ̀fẹ́ alàrọ̀bíyà lọ́gà alárúbáwá èdè lárúbáwá tòótọ́ agbàpẹ́ àtẹ̀kìlílù lè ṣáìn lọ́gọ̀fẹ́ alàrọ̀bíyà mùsùlùmí ni ọ̀dà alẹ́ kéèyàn ọmọ jìnnánú èdè tòótọ́ kò ní lè ti dẹ́kìnyè ṣùgbọ́n mo fẹ́ ka náà mo fẹ́ ka sọ́rùfù tó bí àwọn tí àtàwọn àfọ àkọ́ńpa lọ́gọ̀ bíi mọ̀kọ́mọ́tò àrírí ni o bíi dùrẹ́ìdì ni o oríṣiríṣi àwọn àwọn yìí láti lè bá àti ìsẹ̀ àárín láti fi lè bá àgbọ́ èdè lábá wáyé ní gọ́ọ̀yà ń gangan kọ́ ní ìmọ̀ o nígbàtí èèyàn bá gbogbo ọjọ́ ayé rẹ̀ kéré tán nígbàtí ọba wá dẹ̀yìn ọ̀rẹ́ yìí wọ́n mọ̀ wá sọ̀rọ̀ ṣẹ̀ríà kò ní mọ̀ tí ń jọ mọ́ wọ́n sọ̀rọ̀ yọ́ yọ́ bọ ọpọlọ orí rẹ̀ yọ́ fi náà wà náà bùrẹ́dì àwa náà kà á ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwa náà padà rí inú rẹ̀ a rí wípé kò sí nta ní ìdí bẹ́ẹ̀ wípé kákàkà ti gbé lè wáyé lọ padà ká lọ àdìsí kọ́dà bọ́ ọba fẹ́ mọ lọ́gọ̀ inú àdìsí ló ti bọ́ fẹ́ mọ ìtàn inú gbogbo nǹkan ẹ̀sìn ìbẹ̀ náà o ló ń bá wá rí báyìí kí wọ́n fẹ́ kọ́kọ́ ní o ṣẹ̀ríà court lórí ọ̀rọ̀ ọmọ tí ìyá ní o lórí ọ̀rọ̀ ọmọ tí bàbá ní o ṣẹ̀ríà court lórí ọ̀rọ̀ wípé a fẹ́ pín gún ní o ṣẹ̀ríà court lọ́rọ̀ pé wọ́n fẹ́ pín zàká ní o àwọn èèyàn iṣẹ́ tí wọ́n máa ń tẹnu irú àpá àbáyìí tá a bá wò pé ìlú tá a wà yìí o ìlú ẹ̀sìn ni irú wọn bí nàìjíríà ṣe rí ilé tí wọ́n kọ̀ fún wọn fúláàtì ńlá tí wọ́n máa gbé ó lè jẹ́ nuyé kàkẹ́ ní ọwà wọ́n kọ̀ sẹ́yìn náà wọ́n bá gun títí lọ láìbírì rẹ̀ láìbírì rẹ̀ yóò fẹ́ẹ̀ tó bí odidi bíi two plot ni wọ́n fi kọ́ ní tí wọ́n máa gbàlùsù bí owó nàìjíríà yìí yóò máa lọ bíi two hundred and fifty thousand naira ìjọba ó sì padà gbé tó lé ní ọkọ̀ bíi five million wọ́n gbé fún àfáì ní tí ó máa sì sílé ayé wẹ́rẹ́wẹ́rẹ́ nù ọwọ́ adájọ́ ní ọjọ́ ìkànnì péyàn bá ti ń kéwú lè kéwú ó sì mọ̀ pé ibi tó ń padà sí nìyẹn ní tí òun padà sí máa ṣiṣẹ́ sínú ṣùgbọ́n tí ọ̀bà wá síbẹ̀ nílẹ̀ wa kí lójú sí èmi àgbẹ̀yìn àáfà àtọ̀bá kéwú tán kò ṣe pẹ́ nìkan gbọ́ ló sì sẹ̀ wípé máa bá ní mójútó madrasa yìí kì í ṣe pẹ́ nìkan gbà mí ló sì sẹ̀ wípé mọ́kọ́dà tẹ́ ẹ mọ́ mọ́sálásí alátọ̀ta àwọn àfá ìbáyìí ẹni ọ̀rọ̀ máa gbóná sáájú báyìí ẹni ìbáyìí lọ́kàrí òsùn bí pẹ̀lú interview ó náà wọ́n máa ṣe fún wọn ṣùgbọ́n tá a bá wá wo àwùjọ á rí pé kò rí bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ wá rí bẹ́ẹ̀ láwùjọ kí wá ní ojúṣe ẹnikẹ́ni tọ́bẹ̀ ẹ̀mọ kéwú bírú kéwú tàǹsálàyé yìí ọ̀nà tí ó máa gbà tí ó máa gbà jẹ tí ó máa gbà mú òun náà ni kí wọ́n fi ìsìmáàmù mọ́sálásí kan òun náà ni kí irú ẹni báyìí kọ́ máa jẹ́ olùkọ́ níbì kan tí ó sì máa gbowó oṣù tí ọ̀bà wá rí báyìí fún yàn ìtọ́kù náà ni wípé kéèyàn ọ̀sára yìí fún umma umma ṣe ní ìdì ní abẹ́ ní ìdì ni mọ́sálásí wa wọ́n máa kírun fún yín wọ́n máa kún àmọ́ yín ní kéwú pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n àjẹ́àmù ẹjẹ́ àjẹjókòsọ́ lẹ́yìn ìjẹ̀mọ́ ìjẹ́ àrí mẹ́sálásí márùn ní gbogbo ilẹ̀ ìbàdàn wa yìí táàbá ti ẹ̀sọ́ bòmí tá a lè sọ pé máàmù jamiu máàmù jimam bẹ́ẹ̀ ìgbà fifty thousand naira lóṣù ìsì lọ́kọ̀ ó sì nílé tí èsì ìṣepá àkọ́ ọmọ àlàyé lọ lórí ọ̀rọ̀ òtúbà lẹ́yìn gbàtọ̀ wáyé fún àná àáfàá náà wà á lẹ́tọ̀ọ́ láti wá àájì àmú rẹ̀ síwájú káàfọ́ ọlọ́rẹ̀ kọ́ bí wọ́n ṣe ń tako pọ̀mọ̀ gbígbẹ ní bódìjà bí wọ́n ti ń tako pọ̀mọ̀ yìí kọ́ra mójútó ọba ti kásùn bá tà fáwọn kọ̀kọ́ rí bẹ́ẹ̀ táà ń tọ́ bá ní ọkà àbá irú mọ́mú wọlá o ẹ̀yà kẹrù fún atán àti lè bèrè bèrè èyàn lára mi kó ń jábọ́ látọ̀ bí ìjata nípa mi yọ̀fẹ̀ wọ́túmọ̀ rẹ̀ kò ní mọ bí ó ṣe mọ ìtumọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kẹ́ ní ṣẹlẹ̀ bákan náà gbogbo ọmọ wa wọ́n kàn gbábọ́ọ̀lù káàkiri rọ̀ lẹ́ni ẹ̀ẹ̀rí tẹ̀mírò náà rí bẹ́ẹ̀ bá rí tẹ̀mírò ìní bọ́ta tí ẹ̀rí lọ́wọ́ tí mo wà yìí àwọn tí wọ́n máa fi kápítà lóòdù báàgì màmá lápòlápò ìdajì ni wọ́n máa wá ń wòlé fẹ́ẹ̀lì wọn bákan náà àwọn tí wọ́n máa wá fi abọ́ gbọ́n lálábọ́lábọ́ ní kóńgò kóńgò ló ní agolagolagolo ẹ̀yìn àlàáfáì làwọn eléyìí wọ́n máa wá eléyìí ó pé àáfàá pọ̀ ẹnìkan wà ní kéwútán kó sọ pé ó mà ò ní ìdìhun lòun fi wá padà chéǹjì ara àwọn fún umma ọ̀tẹ́ẹ̀lì lórí eléyìí tábọ́ wá wà òjò tá làwọn èèyàn wá ń pè láàfà ìjẹ́ni tí ń bọ̀ ọlọ́run bá nàbí ìrúbá lórí ẹni ń jẹ́ àfà ẹni tí bá ń jẹ́ àfà àkáǹtì ànàbì tó fi ilẹ̀ oná ni àhàdíìsù ẹ̀ ẹ wá wà òjò lónìí ilé àfà àkáǹtì ògùn ìlàwà ń bá ń bẹ̀ bẹ́ẹ̀ bá wá wà àfà lọ́ọ́lé ẹni tí ọmọ pẹ̀rẹ̀ láàfà lẹ́nu ara rẹ̀ apẹ oògùn ilẹ̀ẹ́bà lẹ́ẹ̀kùlé bẹ́ẹ̀ bá ti dé ibi tí ó ń dalẹ̀ sí ìyẹ́ pẹ́pẹ́yẹ tuntun tí ó ń tẹ̀sẹ̀ tuntun bá bẹ́ẹ̀ bá wọ kọ́lọ̀ àfà ẹwà àbáyanran tí wọ́n káwọn ọ̀gá àyè bẹ́ẹ̀ oríṣi kọ́lọ̀ ọ̀kọ́lọ̀ òlẹ́bà sáàfà àlẹ́lẹ́yà bí alufa torí ọlọ́run ẹwà abilẹ̀rẹ̀ wípé tí ànàbí lákàntì ogun tẹ́ jáde láyé sallallahu alayhi wa sallama ṣùgbọ́n tí a bá wo àwùjọ ọ̀pọ̀lọpọ̀ ni máa ń pé àbí àlẹ́kíùsì àlẹ́kíùsì o nígbà tó di pé àwọn colonial masters tí wọ́n dé tí wọ́n mú wèdè tó di pé ń bá ti kàwé níwèé ẹ̀rì làwọn èèyàn náà wá ń ronú padà wípé a ah, táwọn ọba níwẹ̀ ìtàwọn òfìsẹ́ndì ẹ̀kẹ́ táwọn olówó táwọn ọmọ gbà káwà náà yí mọ́súnà ọmọ káyí máa jòkú káyí nkankan ibi ìlàwọn ìkẹyìn ti wá di tó ń gbilẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n táwọn mùsùlùmí náà bá wura wa àwọn ti kéwú ojúṣe wọn òun láti sọ lẹ́ẹ̀kan á ní fún wọn wo àwa la sọ àwọn kọ̀ọ̀kan èèyàn dáadáa pọ̀ ṣùgbọ́n bá kéwù tòótọ́ là irú àwọn èèyàn tó mọ kí ó ń tó tọ́ kódà bẹ́ẹ̀ fún jàkújẹ ẹjẹ ìbànújẹ́ ọmọ ọba torí pé ń ròdòdó ó sì dámà kìí ṣe ń jẹ́ pé kìí pinlẹ̀ kò yé tó ń kéwú nǹkan kò yí bàbá aláwo ni ọkàn rún rẹ̀ mọ́ àárín pé kọ́ máa pè rẹ̀ láàfà láwùjọ ni tá a bá wo àárín yìí àwa náà wo inú mẹ́tẹ́rẹ́tì ẹnì kọ̀ọ̀kan wa nígbà tá a bàlá gbẹ́jáká wà nínú Ramadan ebi ìpìlẹ̀ ní sí àfọ́ àtàfẹ́ gbẹ́jáká fún yìí òní ọ̀mà àwọn aláìní onílẹ̀tọ̀ àti múnú ẹ̀ o kètè pé gbogbo ẹ̀ náà ló náà jẹ ṣùgbọ́n tẹ́ ẹ bá wà lónìí bá a bá ti gbẹ́jáká fún fún ìmáàmù kò ní ìbóòdè ẹkùn máa wá bínú pé ẹ̀rọ àmọ́mù wa náà gẹ ẹ̀ríyàwó máàmù tí wọ́n tún sọ kóńgò sí gàrí tá a gbé wá wọ́n ti ń ta nǹkankan kìí ṣe pé máàmù náà fẹ́ ta gàrí ó pè ìyàwó ẹ̀ kalẹ̀ ní pé ó dàn mílò tí wọ́n gbé wá ó lò dogun èèyàn gbogbo ẹ̀ sí ní ẹgbẹ́ wá sọ́ráìsì mẹ́nu oníwọ̀mọ̀ sí ẹlẹ́wà nǹkan oníwọ̀mọ̀ sí ẹ̀yà ẹ̀yà kóńgò sí tàbí kóńgò márùn-ún bẹ́ẹ̀ nínú rárí kárùn rẹ̀ wà wọ́n fẹ́ panúdà ni kèé ṣe wípé ìmáàmù àtìyàwó rẹ̀ náà kèé wọ́n ọ̀tá gáàrí gbogbo yíò náà sì ni ẹ̀gbẹ̀jú wábà ń lọ báàbá àbá ti wá ń lọ mọ́sálásí ní màámù láràárọ̀ in tó kù tó wọ́n máa fojú kó wájú sáyí ilẹ̀ ègbò ẹyin ní nkankan tẹ́ ìmọ̀fíà ìgbésẹ̀ ilẹ̀ náà fi rọ́pẹ́ ní ọba dé sáà àbá ọmọ ìdẹ́bi tó ti tẹ̀wá o bí wọ́n bá pé bíi mẹ́wàá náà bá lè kéwu tí ń débi ẹ̀wà lọ́sọ̀ọ̀sẹ̀ tí bí oúnjẹ ọ̀sẹ̀ náà bò náà nù fáfá bá náà ṣe gbé àlùmọ̀ nǹkọ́rọ́ yìí náà kalẹ̀ nu ọmọ yìí ó ti débi tí ó ti pòkúkọ o ó ti tó ti tèkúrú o nígbà wá di pápá ń báyìí yọ gẹ̀ sí o ó ti parí ìkùrọ̀ níbàyìí yóò ti wùlí mà kọ́dà odidi màálù lẹ́ẹ̀pa ní tọ́mọ̀ ó sì kà bí ọba ti káàrẹ wìrìlẹ̀ èèyàn yà kẹ́yìn o torí ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ dákun gbogbo àwọn nǹkan yìí láti parẹ́ lẹ́bọ̀ lọ kọ́dà báwa náà ṣe ń wí ẹ wọnú ẹ̀sìn kìrìsẹ́nì bí chọ́ọ̀chì ọba ju gbódógbó lọ lọ́jọ́ pé èèyàn fifty ní wábẹ̀ lóṣooṣù kọ́dà èèyàn fifty òtún wá ta fún wọn ten thousand naira tó ń lóǹkálukú wọn rí lóṣooṣù pásítọ̀ sì ti ń gba fifty thousand pounds àbí kí ni ìdá mẹ́wàá ten thousand ẹbí wọ́n one thousand ní lọ́nà fifty nǹkan Eh, eh, àwọn tá a wá jẹ́ mùsùlùmí tó jẹ́ wípé dáadáa ò tó pọ̀ lọ́dọ̀ wa ìjẹ́ pé ìlànà ìsàlẹ̀ sì fi wá sórí rẹ̀ kí ló dé tá a wá ń pọ̀ra wa ẹ̀yin olówó wa náà ẹ dákun ẹ má wọ̀ ọ́ nà àti rí ibú irọ́ tó ń kálukú wá kí òun náà ni wọ́n fi ń lú ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ báyìí fúdi èyí a ní ìdí àti lọ́rẹ̀ máa kó bùkátà wa bẹ́nìkan kò sì nú ẹ̀sìn pé àǹfààní ọba ń tàdúrà tàdúrà mí ẹgbàá ìwọ ni o mójútó sí ọwọ́ rẹ nígbà tí wọn náà ti mọ̀ pé òògùn lẹ́rìn náà kádùá rí ọba tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ rẹ̀ ètú bá má sọ pé inú wọn fi máa tẹ̀yìn àwọn èèyàn máa dá gìrìgìrì pé wọn lọ mọ́kà wọn lọ lábáyá máa lọ mọ́kà kọ́ra máa lọ kàbá àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ti lọ kàbá ìkórí káàbá sì rí ẹ̀sìn oríṣiríṣi agbára torí tí àwọn ajẹ̀gbọ́dàbá rẹ sọ fún mi pé kò sí tó lè ṣe láyé tó ọba ti ń kó kàbá lẹ́ẹ̀mejì ọlọ́run ti forí dín ọ̀nù kọ́dà bọ́ ọ̀pá àyàn láàrínlẹ̀ ilẹ̀ ní àwọn èèyàn fi ń balẹ̀ láti máa dàlúrú láàrin pẹ̀rẹ̀ láti máa ṣe kàkáàkì gbogbo ń kálukú ti ń lọ sáásá bí àwọn alùfáì wọn ò lè gbọ́ lẹ́ǹwájú ọlọ́run o àwọn ti mọ ibi táwọn ń lọ kọ́dà bọ́rọ̀ bá pa àwọn àti apọ̀ ní kọ́rọ̀ ó ní tí wọ́n máa ń sọ o kò sì sí nǹkan méjì tí ń bí wọn nù ju wípé làákàyè àwọn èèyàn yìí àdíkan sọ́jọ́ kan alájà kan wà wá lọ́rí tí wọ́n sọ bọ̀rọ̀ ẹ̀ pé ẹ̀bá ń kí àwọn gánámù mi àtàǹjẹnu ìtẹ́sìn pé ń gánámù lè dé lágbáwá òun náà ní kí ni o òun ni Eh, eh, Abuja, tí wọ́n ń pè àlàjá àbújá bẹ́ẹ̀ àlàjá náà dórí kẹ̀kẹ́ ẹ̀wà ẹ̀fà gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn tata ya, nìyẹn táà fi panu intan rí láwùjọ lẹ́nì òǹlẹ́lẹ́yìn ó ń O wa ní mọ́sálásí wa yìí sọ́kájú nígbà a bá ọ̀bá kan ń ń sàn ń bàbá wa nígbà yé bàbá mi ẹ̀ máa o àtààfọ́ ọmọ tí ó bàbá sí ìsanwó oṣù fàfà kọ́rọ̀ wọn tó rọkọ̀ fún nígbò ṣe ta làbàbà ní àná mọ̀lẹ̀ mẹ́nìkan wá ní tí ọmọ sí àfẹ́ni àníwọ̀ ẹgbẹ́ mi lè mi fún ọlọ́wọ́ oṣù ìwọ gangan ń bọ̀ pẹ́ bàbá bá pàwọn ẹ̀fẹ́ ẹwà àtààfọ́ àmì ọmọ tí ó adé ọwọ́ ọmọ bá ní túkúrà ní olóòlò mélòó mi wà tó wà sí rí ó padà tù á kí ló ń wá ń bẹ̀ táàyè rẹ ni àga tó lọ ń gbé fáwọn àfà ẹ má jẹ́ babaláwo ojókòó ń bẹ́ mà ẹ má jẹ́ tasọ́lọ́dún gbẹdìẹ kọ́ má jókòó ń bẹ́ mà nítorí pé àwọn nǹkan kan ń bẹ bẹ́yìn bá ti ń ṣe ó ti kú ònú ẹ̀sìn àfà àti ń wọnyẹrin tẹ́lẹ̀ ń kírun lẹ́yìn rẹ̀ ẹ̀mọ̀ nírun àfáà ti ní sí gidi àfáà ti ń pé gbogbo àwọn nǹkan burúkú tẹ́ pé ìtẹ̀yàn bá ti ń tẹ́kẹ̀ẹ́ ṣe mùsùlùmí ìlọ́mọ̀kun ọwọ́ àwọn èèyàn yìí wọ́n máa kọ́ra ní kíníkà lọ́mọdà ìlà níbo ti rí mọ́dà ìlà tó kéwù kan níbo ti kéwù kan tí bá níbi ìṣe fáwọn tàbẹ́nu ìkan gbá ní sọ̀rọ̀ nítorí gẹ́gẹ́ ní sọ pé irú kéwù lẹ́kẹ́ láàrin oṣù mélòó ẹ̀pẹ̀ ti parí fún wa ní àwa káyàpọ̀ ọ̀kan pẹ̀lú ewé tí wọ́n fi náà lò ẹ wá bí valere wípé ìwé ewé wo lànà bí ìfikún àwọn sàbẹ́ o níbi ẹ ti kọ́ ti tí ṣàìtàn ó rìn pọ̀ lórílẹ̀ no power failure ní kọ́mí ìfi ẹ wọ́n èyí tí ìgbọ̀nidé ń bẹ̀ adókè sọ́nà bàbẹ̀ lọ́hùn ẹni àtẹ̀yìn àní ikú ọwọ́ èṣù o ẹ dákun ẹ ń bá jó ń kíw ẹ jẹ́ wá bí ayé ó fún wọn ẹ̀yin olówó tọ́lọ̀ ń bá fún lówó fẹ́sì ẹ mẹ́jọ ọjọ́ wípé ń tá àmọ́ torí ẹ̀ náwó o lẹ́ ń bá lè bá ní tàkìrí wàláhì ànábì ti fún wa ní dáadáa máa náwó láti máa fi kọ́ mọ́sálásí máa fi bọ́ aláìní máa fi tọ́jú ọmọ òrukàn máa fi gbà wọn àfáà tọ́da náà èmi ọ̀ máa sanwó oṣù fún yín ẹ̀mí ọmọ bá ń kọ́ èèyàn kéw tó sì jẹ́ àfáà rẹ tí èsì àlùfáà tí èso ń rọ ní ọmọ àpapọ̀ kéw lẹ́kítọ́rì òní sí àfáà o tá a bá wá wà àfáà lọ lé tó fi di wípé ẹ̀ẹ̀mọ́ bápá láìbìrì táàfà àti nǹkan tí ń wíre tí àti nǹkan rẹ̀ nǹkan kẹ̀sí ń sọ fún tó fi kí a pé ogun lẹ̀ òun kálukú náà ti mọ̀ wípé kèé ẹ̀sìn ló ń wá lọ ọbẹ̀ ẹ má wà á dakin ní ìlú mọ́ ẹ má yí mọ́ra wọn lọ́ mọ́ òun kálukú ọ̀rọ̀ wọ́n gbára nù yóò máa wá fi ṣe yóò máa wá padà wà á gbọ́ sábẹ́ ìrọ́lẹ̀ ń pàtórí ọlọ́run ẹ̀dí àtúbá ẹ ń bá kéwure yóò òórì bí wọ́n bá gbọ́ ọtẹ́ bàbá wa máàdù oúnṣòwò ní án oúnṣòwò ní bàbá wa máàdù agbógbà lórí òwò kọ́dà bàbá kàmẹ́lì oúnṣòwò náà náà àwọn àfáàfáàfá àfẹ́ẹ̀sì fi ẹ́ ti lọ tipẹ́tipẹ́tẹ́lẹ̀ oúnṣòwò lọ́pọ̀lọpọ̀ wọn kọ́dà bàbá wa àgbàlámúnigun agbela ni wọ́n bàbá ń dáko tí ó sì ń jẹ́ àjẹ́ àmú lórí dáadáa gbogbo sì ń pariwo súnà ìjọkìnrin àná náà gbogbo òwò tó mú àǹjọ ogun wọnú ẹ̀sìn ìwìkúrù ló mú wá lẹ́yìn bàbá yìí wọn báyìí ń pariwo àǹjọ sí wọn èsì ìlú wọnàwọnà wọn èyí ẹjẹ́ da ẹjẹ́ àgbà wípé iṣẹ́ tànàbí mú wá ni ó ànàbí òun mú gbígbẹ́ di ẹ wá báyìí kan ọ̀bà sì ti rí nàrí tiẹ̀ bísì pẹ̀lú ilé ayé rẹ bí wọ́n bá wá ń padà ń kọ́ọ̀lù rẹ pé à ń yi rẹ fún nǹkan kankan bí ó yí pé kí n tó lè pé ń jẹ́ pé yín á jẹ́ àmú ìyàwó àtọmọ ńlẹ̀ ńgbà bá tó orí lọ́nà àlàálì ọba fi ráyè tí ó mọ̀ ń bẹ̀ lẹ́yìn ìgbà títí ilé bá yọ tán ò fún umma mẹ́jẹ̀ fi o. ànábì sọ̀rọ̀ sáàmù ó ń sòwò ló náà ọ̀pọ̀lọpọ̀ sọ ábà iná ó ń sòwò ní ó ń kálukú ń jẹnu sí ọwọ́ rẹ̀ ni báàbá ní ìjọba tí ọmọ sọ wípé gbowó oṣù gbàgbé nǹkan báyìí àfẹ́lú ọ̀fẹ́ sìn ìwọ náà lóra ààrẹ fálìkì àmà lọ́nà tó gbàrú ju rí ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí jẹ́mọ̀ sẹ́ ń gbọ́ wa náà ọlọ́run fàkàrà òní jẹ́mi àtẹ̀yìn kò ní jẹ́ àjọ kú ọwọ́ ẹ dákun ẹ má mú àwọn tí wọ́n bá ń sọ kọ́lọ́ ń bá nàbí báyìí ẹ má mú àwọn lọ́tà mọ́ bẹ́ẹ̀ ṣe kú ọwọ́ kú ọwọ́ kú ọwọ́ náà lélẹ́yìn tó fi di pé ó ń kálukú kò rí nǹkan kan mìíràn mọ́ ju ọ̀rọ̀ àgbẹ̀bọ aṣọ́gun àti nǹkan kan ẹ̀ mọ̀ wá yìí mẹ́sìn àní ẹ mẹ́rin wá pé ànábì ń bàtọ̀ jáde láyé o àkáǹtì ògùn ló fi ilẹ̀ ní fi ilẹ̀ òun náà ni ti fi ń túmọ̀ pẹ́ ìlú lálìkì àmọ́ o jẹ́ atọ́sórí ìyọ̀nù rẹ̀ mo sì mọ̀ gbogbo àwọn tí wọ́n ń gbọ́rọ̀ yìí náà o sì yá àná àná àti mọ̀ wípé irọ́ lásán làwọn gbé lọ́wọ́ atúfẹ̀rọ̀ bàbẹ̀ lọ́hùn kọ́dà kan kó jẹ́ mi àtẹ̀yìn kájọ tọ́sórí ìyọ̀nù rẹ̀ subhanahu alhamdulilayi ashadu an ilan asafura zubayi wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. akẹ́ àwọn sọ́sù wa kú ohun ní àti àtàrọ̀ kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́ba ní sanwó-alẹ́sùn olóore ètò tí a ti ń gbọ́ láti àtàrọ̀ òun náà ni èyí tí ó jẹ́ ìpè òdodo tí máa ń dé títí gbọ́ wa fún ìbéèrè ká àbí kejì àtàwọn announcement tí a máa ń ṣe fún ilé kí wa àwọn ọmọ wẹrẹta ni wọ́n há Quran ní márùn tàbí sí alukoran so ọwà ń bẹ̀ fọ́ọ̀mù wọn ti wà níta bákan náà àwọn àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin táwọn náà há alukoran tí wọ́n sì ń gbé pẹ̀lú wa ìyẹn náà ti wà nílẹ̀ fẹni tó bá fẹ́ gbà bákan náà ilé kí wa mádùn dárìlẹ̀ àdé tá a ti ń kọ́ nípa ọlọ́run wíbáyìí ànábì wíbáyìí tí a fi mọ ìtọ́jú òtọ́rọ̀ nínú rọ́ eléyìí náà wà níta kọ́nàbà ní kọlá tí ó sàrìn nìkọ̀ọ̀kan wa àwọn èèyàn ń pè wọlé lóríṣiríṣi pé fógámù yìí bí ó ti máa lọ lẹ́yìn Ramadan tó bó làwọn ti fẹ́ rákàntì nọ́mbà ṣùgbọ́n inṣàlá a tún máa ṣàlàyé fún wa tó bá tún di ní òru ọ̀la kọ́nàbà ní kọlá kórí kárí àwọn ìtàṣù wa kárí wọn pẹ́ ṣe inṣàlá àwọn tí a jọ kọ́ wà níwà sí ilé agbódo ní ìdajì òní àná ní ìtàṣù wa Ismail ẹ̀rọ àlá ìtàṣù wa Abdulrazak àwọn olówó losúnà bákanáà àfáwà abdulwahab alùgbò bákanáà sásùwà zikrullah abu nabila ẹni tí ń tẹbọ́ sí ní pẹ̀pẹ̀pẹ̀ tàbí gbọ́n wa látàárọ̀ òun náà ni àfáwà ibrahim dahud ẹni tó gbọ́n yẹn mẹ́sì ibija kọ́nàbàdìkọ́lá kí ọmọdé wọn ó sì tẹ̀ ẹni tí ń darí ètò náà òun náà ni àfáwà sulaiman ibrahim ẹ̀sàókè subhanakallah alhamdulilayi ashadallah ilaha illa anta astaghfiruka wa